أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته asọ̀pẹ́ fún ọlọ́run ọba aláàánú jùlọ ń tọrọ ìṣẹ́ àti ìgẹ̀ fún alùfáwà àgbà olùfẹ́ wa olùṣìpẹ̀ wa aṣíwájú wa nábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́run kúmọ bá nábi ní àtàwọn alárẹ́rẹ́ àtàwọn sùfáàbà rẹ̀ ń tẹ́lọ́ wọn bá zama bí àti lágbàá olùmúsá sànú aláàtàrà kìlánà tí a kan fi ìdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní náà ni alkọ́lù mufid alakitabu tawhid tí a bàbá wa muhammad bin abdul wahab kitabu tawhid tí a fà wa ga muhammad bin sari al-uslimin rahimahumallahu tó ṣe ṣẹ́rù rẹ̀ bí ta ni babu qawlu llahi ta'ala báàbù tí sọ gbogbo ẹgbẹ́ pé aka ìgbà fúdí àníkọlọ obìnrin títí ìgbà tí ẹ̀rù yóò fi kú lọ́kàn wọn àti àdíṣì tí jù sọ́lọ́ sẹ́là mú wá fún wa nípa tó lọ́gbà fẹ́ kí wà ní ṣẹlẹ̀ bí mo ti ṣẹlẹ̀ ọwá ní mímú sọwá ìdìl hadith dájú láàrọ̀ inú àwọn àǹfààní tó wà ń bí àdíṣì tí wà ìsìnkú ìrọ́lẹ́ tó lè kọ́ òlì yìí ẹ̀kọ́ ọ̀rọ̀ إذا أراد الله أنا نقولهم في إذا أراد الله طلعوا بقى في حسنك قتله هي قسماني قالت والله يبقى قتلي شرعية وكونية إذا كنت شرعية يعني إذا كنت جدا ولا مباني والفرق بينهما إذا تقول لا إرادة الشرعية في إرادة الكونية أولا ألاقى من حيث المتعلق من دبا صمان فإرادة الشرعية كاري إرادة بيرو كتب شريعة من كتب شريعة تتعلق بما يحب الله عز وجل أسديد إن طلعوا بني فاسي أسمان طلعوا نفسي أبطلق جلو أبطلق جلو سواء وقع أو لم يقع أسلني لقى سلني طلعوا سنه أما كونية أما بلهم كل رابع تتعلق بما يقع عليه يتوصل يعني ثلاث يسله سواء كان مما يحبه الله أو مما لا يحبه وبعد جبين كطبعا نفسيني أبن الله نفسي ثانيا ألا كذي الفرق بينهما من حيث الحكم يطلع ريوانك وجدنا تجاجه أي أصول المراد كي انتبه كان كفله شرعية لا يلزم منها بقول مراد شرعية انتبه كان كفله سنين كثلاثين فقف عائلات يعني قلت قدامي كان كل كانسل لا يلزم كان كل كفله أما كونية أنا أقول أنت كونية قلت أيكون رابع فيلزم منها بقول المراد انتبه كان يوصله قول قوله تعالى بيقول والله يريد أن يتوب عليكم هذا لبن والله يريد أن يتوب عليكم ولهم فاقوا فريسهم هذه إرادة الشرعية إرادة الشرعية يعني. لأنه لو كانت قولية فاكيتي جدا ولهم بني لتاب على كل الناس بقبيني بطبان ولا بجوا أما وأيضا تعلق فيها يحب الله وهو توبة بتعتوا أصلا به فلان لك سنين كيها توبة كيها تتعطوا الله قوله إن كان الله يريد أن يقويكم فهو الله بات بك وعنه استثناء هذه كونية إليه كونية نورا لأن الله لا يريد إجواء شرعا دلوقتي أن الشريعة الله فيه الله فيه الشريعة أما كونا أما قتل ده فقدر الله في قتل ذي ذكوة وقد يريده يجب عليه به وقوله يريد الله يبين لكم ويحديكم سنن الذين من قبلكم ويتوب عليكم يريد الله يبين لكم الله بأن سلعي الله سلعي سلعي سلعي سلعي ولا ويهديكم سنن الذين من قبلكم كنا فين موجونا وتسواجوني وجونا وتسواجوني ويتوب عليكم ليه بتتوبعني هذه كونية ليه كونية لكن في العصر الشرعية من بكل يري بكل يري شرعية يعني لأنه قال ويتوب عليكم كلباتكم وتتوبعني قولوا يريد الله بكم اليسر يعني كلنا قولهم فيتبرا اللهم في يريد يريدون عسر اللهم في سنيرة هذه إيه شرعية يعني ذات شرعية يعني بقوله تعالى لأن قوله يقول قوله ولا يريد بكم العسر اللهم في سنيرة فلا يمكن أن تكون كونية قد كونية يعني إذ إن العسر بقى عن ليس لك الله فاهم مثل أن نبقى شرعية يعني اللهم في سنيرة ولو كان الله لا يريد قدرا وكونا لم يكن طلعوا وقفوا فيه كيرين هنا إنه قدر عليه أقول هنا أدنه جيد ولما بالي عيش لأبو لهم في البيت عيش تسيوني نمبر 2 على كده أن المخلوقات جدا ويدولهم وإن كان جمالا ní àwọn ọdún tí ò lẹ́mìí nìgbà náà rí tí ò lẹ́mìí bí òkúta bí igi nǹkan tó ní ò lẹ́mìí bá nì ó sì bí ọdún mọ́tò xaalẹ̀ gbogbo wọn sì rí ti bí ọlọ́run ọba gbogbo mọ̀ fún ọlọ́run wa tó bí. kàlù tààlà ọmọ bàbá yìí pé ìṣẹ́bíhù lá oṣù máa wá tó sùn fún àmì ìdí ń fi àfọmọ́ fún ọlọ́run wọlá àrùbó nìfọ̀kìhìn hìn wọlá àrùbó wọn fi hìn عاتب لنا نسخ ضمن وبعاتب طوالوري لنا وإن من شيء قصين كما إلا يسجي بحمده هذه ما سجلات الأطماس هي الكفر وضع نمبر ثري حزدان عن الملائكة يتكلمون ويفهمون ويعقلون يأنعوا يسألون يسألون كان يقول فيها ملائكة أمام ملائكة أمام ما صره يتكلمون وما صره يفهمون وذي ما ضبوا ينجمان سلي ويعقلون اللو العقاي بأنهم يسألون ومبئي ذي لهم قل لك ماذا قال ربكم في رمى فهمي ويجابون وذلك قال الحق بلصر خلافا لمن قال حين يقول أن طلع وانتم وانتم سينا كيلا بركم إنهم لا يسيفون بذلك وانتم سينا كيلا بركم wọ́n nílẹ̀ aka bí wọ́n gbọ́gà yìí wọ́n ní omi kọ́ọ̀lì nù haza arúgbó tí láti nù búrò wọn ti sọ yìí haza annana bàtàkìnà shar'iyya mimman la uqula lahum wọ́n gbé àwọn sẹ̀rí àbí ọ̀nà tí mú láka inú àwọn màláyà tó mú ní sẹ̀rí àwọn ní láka inú àwọn tí bá dọ̀rọ̀ àwọn mọ̀tẹ́lẹ̀ láti àwọn ọ̀rọ̀ àfíkà àwọn ìgbọ́ wọ́n á zọ akádọ̀ fún fi sẹ̀rí yá fúlàrí bí yẹ jẹ́ àbùkù nípa àṣẹrí àgbà tó bá mẹ́sìkò bí àwọn akọ̀ǹgọ̀ bọ́yé sírí ibẹ̀. nọ́mbà 4 isbal ta abubu na samawa da wọn kuma a sama kifiyar kan kuni anyo kunka bikawali kullama marra bi sama'i tuwan suna kawakan nọ́mbà 5 an na lukulli sama mala'ika muktasina mutasisin bi mutasisin أنا تبقى قالوا لها ملائكتها سأله ملائكتها قال كلام سمك وكان ماذا كان ربكم لما فضيلة جبريل عليه السلام عليه السلام ولكن دفعوا جبريل له ملائكة يقول حيث أنه معروف بأمانة الوحي فما تبقى أمين بالفقط وايد تنقذني قال هذا قال ورقة بن نفيل وقت ورقة بن نفيل شباي تنجي ورقة بن نفيل كلام تيري ورقة بن نفيل التي زمان تيري بقى يلي ها هلاني أنكو أنكو خديجة بني بني خديجة والإدام بكي أنا بنوري ملائكة جبريل أبي لي أقولي نعم هذا بلون لفعيل احنا بصبعك ايه نعم هذا هو النموس الذي كان يأتي موسى من نموس ديال إبل من نموس الذي يأتي موسى ما بعد موسى بالنموس بالإبل من دي إبلوني بمعنى صاحب السبب جماعة كريمة نمبر 2 أمانة جبريل عليه السلام أمانة ملكة جبريل عليه السلام من الأمان لينتهي بالوحي إلى حيث أمر الله يقول بوحي بيبي كلهم كلاك قبيلوني عز وجل بتقبل في رد على ضعفها الكفرة الذين يقولون ليه عندي بي إدهايس يا لقاء كما رافضة أما الشيء عندنا الكفرة كما كفري àwọn yọ́fíkà kìfèrí ni wọ́n alẹ́dínà yẹ kò lóò ní lọ pé bí an na jibiriri nígbà àdínà jibiriri omira an yóò hì ilà alì síwá yìí fẹ́ muhammadu alì ní wọ́n ti wá yìí fún ọdún yìí ra'áwá ilà muhammadu sọ̀rọ̀ ọwá gbé wà yìí lọ́fà níbi muhammadu sallam ẹni ẹja ti kọ́ kọ́lá mọ́ náà ni yẹkùn àkáyàna àmì ṣe ọ̀tọ̀ ẹni tó pè ní ìbùkún كوي قبضها عن عيدرة كنتما انت قبض عن عيدرة عيدرة نغلقه سيدنا علي ممكن عيدرة وعيدرة لقبول علي بن أبي طالب رجل أدخل سيدنا علي لأنه كان يقول في غزوة خيبر دول تقول خيبر سيدنا علي أن الذي سمتني امي عيدرة èmi ni tí màmá mi ń sọ́bù ilé ọkọ̀ tí ń tì mí ní haidara لان وصف بالأمانة أمانة أنبقى أن هي أمانة يقتضي عدم الخيانة ذلك أن تقول أن هي أمانة وما هو كسي على نين بسيان كسي على نين بسيان نمبر إذ إثبات العزة والجلال لله عز وجل ìṣeré ilẹ̀ tí ọlọ́run ọba gbogbo tí ń jẹ́ àpọ́nlé gbogbo tí ń jẹ́ ìyágbára tí wọ́n bá ní ìjàlára nínú ìjàlára náà ni gbogbo tó ga jùlọ ọlọ́run ọba tó gbogbo àpọ́nlé jùlọ tó ga ìfọ́lẹ̀ azawajel tó bá gbọ́n pé azawajel wọlé ẹ̀zà náà náà tó ti ti wọ́ká kú wa sábà ní ẹ̀zà náà náà tó bá ń jí màbóyìn wọ́kú wa sí ìgbára العزيز قال العزيز ثلاثة معاني يعني عزيز إني أمت ممتع ثم وان عزيز بمعنى ممتنع ممتنع ما يناله أحد سواه عندما أقول لك كفاك تكون في مجلسة ثم وقفه طبعا كان قصيد كنت تقول شيء ممتنع ما أن يناله أحد سواه بالسوء ẹgbẹ́ ọkọ̀ ọmọ pé aburúkà kò lè ti bẹ́ẹ̀ nìkan bídọ̀ ọlọ́ọ̀bà ọkọ̀ ó lè kò sí bó ti gbára tó tó fẹ́ sábúrú kan ọlọ́ọ̀bà ní subhanahu wa ta'ala aláàkọ́ mi. number two aziz mimana zi kọba láì ṣàríkò fi àdàn ṣe kódà ẹgbẹ́ ní agbára agbára rẹ kò sí sí nípìnlẹ̀ kò sí nípìnlẹ̀ number 3 عظيم بمعنى غالب القاهر انا تنجبري بقول عليك اقرا وقاري قال ابن كيم في نونيه نون نيع أسمع ابن كيم في ده لو كبايتي هو العزيز ونن بالغرا ميجلو ويرام جانبي كسنة كتاب بيجي بيجي أن يرام جانب ذي سلطان bóòlù ní rẹ dé àgbẹ̀jú gbogbo agbára tiẹ̀ ni ó wà láàzízù ọ̀nà ni ọba alágbára alkọ́ọ̀hìn ọbọ̀lọ̀bọ̀rí bọ̀lọ́b lọ́pọ̀ òní àní ó borí gbogbo nǹkan lámì ẹ̀tọ́ lébù oṣù nǹkan kankan lọ́bọ̀rí ẹ̀ àrùn sísàkáàlì àwọn sísà méjèèjì náà ràwọn ọ̀hún العز حينئذ يقولون العز من بعد ثلاثة معاني من تاسوية يقول اسمه متعلمي هما جل عز وجل جل جاء بمعنى عظمة بالكبي الذي ليس فوقها عظمة كما يقول سيدي بالجلو والله تعالى أعلم أبو بقى إلى ربي أبو بمسائل إن شاء الله ربي السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله يريد أن يكون عليكم هذه الشرعية إن كان الله يريد أن هذه أتي náà ló fà pé màá kí ẹ̀rọ àwọn afáǹkọ̀ wa aburú ètò ìṣòwò ọlọ́ọ̀bá wa ìgbìwá òun aburú ni àwọn oníyàn ni kí ti ṣẹ̀rẹ̀ ìyà ọlọ́wọ́n fẹ́mi ṣẹ̀rí àkẹsàn gbogbo ti ṣẹ̀rí àmúwá ọlọ́wọ́n fún fún ìfẹ́ sẹ̀lẹ́jì tó ga jù wọ́n fún fún mi kí wọ́n á sọ̀rọ̀ ní sọ̀rọ̀ fún ara rẹ̀ bọ́ọ̀lù ló kọ́ sọ̀rọ̀ ọlọ́run ti gbàgbé sọ̀rọ̀ ó di kàwọ́níyà lẹ́yìn ó di wa ọ̀la ṣẹ̀rẹ̀ ẹ̀yà nísìn kí ni ẹ̀kọ́ fún àwọn àti wáyé bá ẹ̀yìn ẹ̀yìn ọ̀fọ̀lọ̀ àmọ́ nílá dé ìgbà yìí ó bá ní ìkẹ́ni kí lé kí àwọn ọdún máa ti fi ní ọdún máa ti ní òní wọ́n ní sí ìdáyé àbúkí náà àwọn oníyànú ọfí ọkọ̀ àbí èyí fọ́tọ̀ àbí èyí fọ́tọ̀ àmá ọfí ọkọ̀ ọtọ́ tó nìtọ̀ àkọ̀ oníyànú àmá àwọn báwọn ẹ̀kí báwọn ẹ̀bùkí ṣẹ̀rẹ̀ èyà ló ní yẹ́ ọ̀gbìn ṣe mímì àwọn àrùkù mùsùlùmí àbẹ̀là àwọn tí wọ́n fẹ́ wọ́n kí wò pé àwọn tí o já ní àsìkò ìjà wọn àgbà ní ẹ̀fọ́ àwọn àdàkàtà ó wá di ìdájú ọ̀tà tó wọ́n ti pé ó dùn bẹ̀rẹ̀ sí ní rọ̀ báwo tó ń dùn yìí yóò padà lágbára táwọn ìdílé lè jáde sí ìjà torí kàtọ́ ká ní. ó ní jẹun. òun wá sọ̀rọ̀ àwọn ìjà wọn tó ti mọ́tò ìmọ̀lẹ̀ àwọn ìgbé táwọn ní ìpẹ̀kẹ̀ sí ìjà ìbàdàn ibẹ̀ tí wàá tó ká ìlú ní ìmọ̀lẹ́ tó bá tó wọ́n yà sọ báwo wàá fi àwọn nípa rẹ̀ báyìí wọ́n wá sí ní báyìí tí wọ́n lè ká ìwà ní. tó ìtìhárì wọn ti àmọ́ òun níròyìn àwọn wọn bá bá àwọn olùkọ́ wọn ti ìtìhárì tí a fi ìṣá ìsìtò ó kí wọn pọ̀ ó kí wọn pọ̀ títí ìyẹn lè láníyàn pé gbogbo aláníyàn fún ẹkẹrẹ wàhálà o ẹlẹmọ láníyàn kẹsí ẹgbẹ ẹgbẹ sí wọn pọ̀ ẹgbẹ bẹ̀rẹ̀ Madrid kí ló lè fẹ́ kókó ìdí ìṣẹ̀lẹ̀ tó a ìyá fi wà kó ibi tí a wíyẹn zikà kó máa kí náà dúnìyẹn tán náà ni ọ̀rọ̀ ìsáìdì àmọ́ gáàb tó a wà àwọn gan tí wọ́n èrè tó kí wọ̀ láti ẹ̀kọ́ àwọn kí wọ́n wọ́n pẹ́ kí n gáàb kò ní àsìkò ẹ̀mí àsìkò ìṣẹ́ ìṣẹ́ wallahu ta'ala náà. Àkáàtì ọ̀rọ̀ kábàtì nínú ọ̀sẹ̀ ìgbẹ̀rẹ̀ gbogbo wa gbogbo wa wọ́n ní zikiran kafira gbogbo wa kọ̀ọ̀lẹ́ níbi nígbà tí wọ́n tẹ̀síbà sábà ọ̀rẹ́ yìí ọ̀kan ló nílùú tẹ̀síbà ni tẹ̀síbà one thousand ẹgbẹ́ ọ̀rẹ́ yìí kan nílùú àrí lójú èyí nígbà tí wọ́n yẹn lọ́rọ̀ yìí ẹ̀ máa sọ pé ọ̀rẹ́ yìí ni gbẹ́jọ ká ẹ̀kẹ́ bẹ́ẹ̀ títí bí kan ni ẹ̀kẹ́ bẹ́ẹ̀ títí bí kan ni ẹ̀rẹ́ kì í sílẹ̀. ajá ń tàbọ̀rọ̀ lé wọn yọ̀gbọ̀ bábá tẹ̀lé ti sọ̀rọ̀ mi àyà àlùsùn náà ẹ̀kẹ́ bẹ́ẹ̀ tẹ̀lé wọn ni wọ́n ń tẹ̀lé járe ọlọ́run sọ àlùwà. kí ẹ̀ sí ló fà tó ń náà ó dà. dúró bẹ́ẹ̀ ni òsèyàn lọ́lá ju ní ramadan àwọn gbẹ àtòwúrò náà lọ́gbàgbà bẹ́ẹ̀ fọlọ́ gbọ́ fi gbọ́ wọlé ayáàlì ní aṣọ bẹ́ẹ̀ fọwọ́ yọ náà búra ìgbà mí ọlọ́run máa ti ìka síwájú káàdì àmọ́ iye for example ọlọ́run máa sọ ọ́n dọ́là nígbà tí ó sọ nípa ogún wọ́n ní tí wọ́n á ṣe fẹ́ sí gbogbo ìjẹ́kọ̀ọ́ sí pé ọ̀rẹ́ wọ́n sì wọ́síyàtú ìfúnfún kò bá fi kalẹ̀ ìfúnfún kò tó kú ní ẹ̀fọ́ bá dání ten million naira ní owó mi owó rẹ̀ wọ sixty million wọ́n ní ẹ̀fọ́ bá dání ten million ní owó mi bí màá tó wá kú wọ́n á rí kúndé gbèsè ní ten million mọ́ wọ́n ní àwọ̀ wọ́síyàtú yóò sọ bí àwùjọ yìí ìfọlọ́nkọ́ ti sí àtiwájú wọ́n fẹ́ kí wọ́n sọ gbèsè àwọn àfẹ́ ní gbèsè lákọ̀ọ́fẹ́ náà nípa ọ̀síà ìlú gbèsè ó wà mọ́ important ju òsíà lọ alákọ̀ọ́ gbèsè agbọ̀lọ̀dì kọ́kọ́ kò mẹ́ ìdílé agbọ̀lọ̀dì kọ́kọ́ kò mẹ́ láti ẹni lórí kọ́kọ́ ten million àwọn àti gbàgbà ṣe òkúta gbogbo ti ara mẹ́rin kan owó yẹn wá kú thirty million ẹgbẹ́ ìdílé òdìkù yẹn àwọn àti gbèsè ten million ọkọ̀ twenty million wọ́n ní ká fẹ́rẹ̀ kan ní ten million àti fifteen ten million torí ojú tó bá fún tọ̀hún yẹn lọ sí ìdọ́sẹ̀ ó ti ju one third tí kù lọ àmọ́ bí ṣe kò bá àti twenty million ní gbogbo ẹni káṣí ìṣẹ́ nìyí àmọ́ lọ́nà pé wọ́n ti ṣètò yóò sọ àbí yá kíni àwọ̀ báyìí ni ọ̀sán bá sọ àti gbèsè ọlọ́run ti wọ̀ sí àṣà kọ́dà mẹ́yì rẹ̀ ni ṣe kó ju gbèsè lọ ó di wà ọlọ́run ti àná wàhálà kí mo sọ̀rọ̀. Bí ara ló ṣe. Bí ara náà ń gbé ìlọ fún جرى بين الله في داوني قال في سهروا الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله إنا إليه راجعون المصيبة أخواني سراوي هناك عليهم صلوات ورحمة صلوات قرية أجب بنتك من الله ورحمة كامل نظر تبقى أجب بنتك من الله أولئك أم المهتد الله نصورين نتحف منهم أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون ولي صلوات علوبة ولي رحمة ولي هداية خذني خذ مني الله تعالى أعلم كليه رأسي علوبة ما بضج على المسجد كليه رأسي بجناه كيف هو رب أبو اليانكم يقول لك kò sí wàhálà wàhálà tó ṣe nìkan ni kòrónà òfin láyé dúró lára rẹ̀ báwo òru tó jí tẹ̀sí wàhálà tẹ̀ ń kó nìkan yẹn ni kòrónà òfin láyé báwo tó bá tún kalẹ̀ ni kòrónà kò dùn mọ́ wọlé ni nítorí tó mọ́ rẹ̀ kalẹ̀ ó di wa ọgbà bá sùn fáwọn dára orí máa ti fún àwọn àmà ó yẹ wọ́n fún wọn pa àdìsí nàbìlá ibn Abbas radiyallahu anhuma tó ní ìjẹ́ ẹmọ tí ààrẹ fi ṣe nìbí láàyè ayub fún eighteen years òun náà ní pé àwọn méjì kan jà wọ́n kò kọ́ àlàkọ́ àlàkọ́ àlàjà ìdí ibi tó bá pẹ́ yàrá ló yára lájà yẹn ni àti ìjọ fún mi yẹn ọba bá tiẹ̀ lọ kọ́ wa lọ lé ilé àràdà kọ́ wa gbé alẹ́ tẹ̀lé lórí ojú kó yìí rán àdùn ní ojú mẹ́ta kó wò fún un ìgbà ọ̀làjà nípa alágbẹ̀gbẹ́ kò ní ẹ̀kọ́ alágbẹ̀gbẹ́ òun orí tó ṣe fún ju tí o lérò lọ ó di ìwà wallahu ta'ala a'lam náà wà á rí kúmù sẹ́rà àbúrò ṣàríyà ni káàkàwé ni yóò rí káàkàwé ni káàkàwé yóò rí بشر يرى تكفه لا يجقى يضع به أما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه وأنعمه فيقول ربي أكرمن أما إذا ما ابتلاه فقدر عليه رزقه طبعا سنوه بقى فيقول ربي أهانن خذي بدعيني الله خلاني الله خلاني يعني كوني يعني كوني يعني أما سبب بيه نفع أي أيوة الله ní ọjọ́ gbọ́ pé ẹyọ̀lẹ́ àmọ́ gbogbo ọlọ́run sọ́kọ́ ti fúlà náà rẹ̀ báwọn ní kí ẹyọ̀lẹ́ ní kí ẹ̀sáré ní gbogbo ní gbogbo ìṣẹ́ ìjọba láti kàríkà náà láti kò gbogbo ní kí ẹ̀sáré lọ́wọ́ pé gbẹ̀zẹ̀bí àwọn àwà kàwọn ní ọlọ́run ọ̀lẹ́ فكيجو انت فيها كتابي الله نبوي ولن تجري الأمور بأسباب لها إلا تان تجري الأمور لها بأسباب بأمور بأسباب لها إلا تان إلا به يعني قلت بكله قولي بلد بقول أنا يكون كان كل جميلة كلا في القدوة لي kọ́ níyà nù wọ́n tàbí àti bí wá sí ọ̀pọ̀ olùgbárí ọ̀rọ̀ náà ní bẹ̀rù ní ṣẹ̀rí àti ẹ̀kọ́ àwọn ti ṣe fún òṣèlú ọdún àti tẹ̀lé mọ́ra láà wọ́n lọ kọ́ ọba fún ọ̀rọ̀ àlàáfíà ò ọmọdé wa ní ṣe yìí láti láàrẹ̀ ọba fún àwọn ọmọdé wa kọmọ sí zikiri lọ àríyọ́ náà ni àròyé ni àbá àà má bí sí kàkán àwọn aládùúgbò mi ọgbà bí bá ti yọ lókè òkèlè òkèlè ọmọ àti sàkálẹ̀ wọ́n máa tẹ́lẹ̀ bọ̀ gbogbo gbogbo náà lérò nù